adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àlékè ọlọ́ọba alágbára jùlọ ọba tí ó tún fi ọjọ́ jímọ̀ tòní hàn wá pẹ̀lú rọrùn eléyìí ni mo fi kí gbogbo olólùfẹ́ mi káàbọ̀ sórí ètò yìí ètò wa alẹ́ hikima ètò alálùbáríkà tẹ́ ń gbádùn nílé iṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé mo kí gbogbo olólùfẹ́ mi o gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá ni mo kí ní kíkí ọlá kíkí ọlá kàrámù tá a máa kíra wa lálẹ́ jẹ́nà wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bá ti máa ṣètò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ wípé lórí ètò yìí láti máa gbé oríṣiríṣi àwọn àfáà tá a máa gbọ́n wá láti wá dá wa lẹ́kọ̀ọ́ láti wá bá wa sọ̀rọ̀ ọlọ́run lẹ́nìí bí ìṣe wa náà látúnṣe o orúkọ mi yìí padà Alhaji Yusuf Ọba ọwọ́ àdúrà náà lọ́kalẹ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wa hmm, àwọn àfáà wa tí a gbé wá lẹ́nìí wọ́n ti wà ń kalẹ̀ ń bí pẹ̀lú mi hmm, ọ̀rọ̀ wo la sì fẹ́ gbé yẹ la fẹ́ gbé yẹ̀wò lónìí ọ̀rọ̀ ta la fẹ́ sọ lónìí ẹ ti mọ̀ ọ̀rọ̀ Ànábì wa náà ni torí pé tẹ́ ẹ bá wòye ẹ rí wípé àsìkò mọ́lì ó ti ń wọlé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti ń tó bọ̀ báyìí o tẹ́ máa gbọ́ tí wọ́n ṣe mòlúdì lọ́tún mòlúdì lọ́sì àwọn ìjọ yìí wọ́n fẹ́ ṣe mòlúdì mọ́sálásí bí fẹ́ ṣe mòlúdì lágbájá fẹ́ ṣe mòlúdì tá là ń ṣe mòlúdì rẹ̀ ànábì Muhammad náà ni báwo wá là ànábì ṣe jẹ́ ní tá a fẹ́ sọ lónìí nù àwọn afáwà tí wọ́n sọ léyìí àwọn náà ni ustaz wa fadila sheikh Lukman Muhammad Sadiq Tefut baba ẹ̀bàn sálàmà sáwọn ará ilé. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu bàbá wa ọlọmọsà járe yín pẹ́ adúpẹ́ pé pé àpè yín ẹ sì dá wa lóhùn ọlọmọsà máa dẹ́yìn náà lóhùn ìbéèrè mi àkọ́kọ́ lórí ànábì muhammad sallallahu alayhi wa sallam man huwa nabiyyu sallallahu alayhi wa sallam man huwa muhammad ta la ń pè lánàá muhammad mo fẹ́ kẹ́ júwe rẹ̀ fáwọn aráalé kí wọ́n lè mẹ́ni tá à ń sọ yìí. a'udhu billahi minash shaitani rajim bismillahi rahman rahim allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim amin innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil alamin gẹ́gẹ́ bí ìbéèrè tí bàbá wa olótú tí wọ́n béèrè lọ́wọ́ wa nípa pé talẹ́ni tí ń jà náà Muhammad sallallahu alayhi wa sallam ìdáhùn sí ìbéèrè náà èyí tí ó dáa jù ń bẹ̀ ni pé ká padà sínú alukur'an. Allah pé bóòlù gan tó ní ti júwe ọlọ́run bá sọ náà alukur'an ba'da a'udhu billahi minash shaitanir ọlọ́ni wa ma muhammadun illa rasul. Allah. ọlọ́ni anabi wọn tí gbogbo yín mọ̀ wọn gbé muhammad bin abdullah muhammad bin abdullah ọlọ́ni kò jẹ́ nǹkan kan illa rasul òjíṣẹ́ ni. Hmm. táwa lè ní tá à ń pè lójíṣẹ́ ẹ̀rí kí n gbà tó ọlọ́run fẹ́ sọ pé òjíṣẹ́ ọlọ́run sọ pé wa muhammadun illa nabi hmm. bẹ́ẹ̀ sì ni anabi ni khatama nabi yìí hmm. òun ni olùpẹ̀kun gbogbo àwọn anabi ọlọ́run tí wọ́n ti lọ àmọ́ lọ́hùn ńgbà tó lọ́hùn fẹ́ẹ́ júwe rẹ̀ pé ẹni tí ń wí yìí o ẹni tá a gbé dìde sí yìí o máa hùwà ìlà rọ́sùl ọlọ́run ní òjíṣẹ́ ni kí ló jó rí bẹ́ẹ̀ ni pé torí pé kúlù rọ̀súlì nàbí béèyàn bá ti jẹ́ rọ̀súlù nàbí yù ànábì ìjà ànábì ti wà lára rẹ̀ hmm. ẹni tá a bá pè lánàbì òun lọ́lọ́run ọba gbé last testament fún àwọn ànábì ọlọ́run kan ti wáyé ṣáájú tó jẹ́ sí pé wọ́n fún wa ní old testament àwọn kan dé wọ́n mú new testament wá anabi ọlọ́run gbé last testament lé lọ́wọ́ nítorí pé anabi náà sọ wípé àpèjúwe mi mẹ́tẹ̀lì wà mẹ́tẹ̀lì nàbí yìí nàbí àkàbìlì anabi náà àpèjúwe mi àtàpèjúwe àwọn anabi ọlọ́run tó ti ṣáájú ó dà gẹ́gẹ́ bí ilé kan tí wọ́n wá kọ́ ọyá yìí àmọ́ wá ku àlàfo tóóró búlọ́ọ̀kù kan bẹ̀ wọ́n kú tó fọ alẹ́ yìí tọ̀wọ̀ fóònù ó gbà táwọn yẹn bá wọn lọ tí wọ́n ń bọ̀ ń bẹ̀ wọn ní ah ah bí lè ṣe dáa tó ẹni ọkọ́lé yẹ̀ bó ṣe kọ́lé tó dáa tó yáàyè tó rẹwà tí gbogbo ẹ jí ríngíríngí yìí ẹ wá wo ibi tó wá láàyè yìí búlọ́ọ̀kù kan yìí kò bá sì dáa kí wọ́n fi búlọ́ọ̀kù kọ́ wá pa sí kọ́ wá fi bá gbogbo ẹ̀rù ànábì ni wàhánà tilka labna Masha Allah ànábì ni èmi gangan ni búlọ́ọ̀kù ẹyọ kan tó kù tó wá pèsè gbogbo àwọn ànábì ọlọ́run hmm. tí ń jásí pé ẹni tá à ń pè ní Muhammad òun ni òjíṣẹ́ ọlọ́run kan Hmm. tọ́lọ̀ ń gbé dìde hmm. sí gbogbo ayé níjọ́ tí gbogbo ayé tẹ̀rì sínú òkùnkùn ọlọ́run wá gbé e dìde kó wá yọ gbogbo ayé kó nínú òkùnkùn kó kì wá bọ́nú mọ́lẹ̀ wa andarana naran wa bashara jannata wa allamana al-islam falaha nahmadu anabi ló dé ló já sí pé ó múrò dùnú wá fún wa wípé àlìjánà ń bẹ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe rere ẹ wà àlìjánà iná ń bẹ ẹ mọ́ wọ̀ ọ́ ọlọ́run ò fẹ́ kẹ́ ẹ wọ náà anabi yìí ló dé ńgbà tó sì dé àtànà bàdà yá hasan wà fàtàràtì mìnà rúṣùlì wàlà àwùtáni fẹlẹ àdè tọ̀bàdù níjọ́tà nàbí dé gbogbo ayé ti tẹ̀rì sínú ẹbọ wọ́n ti kẹ̀yìn sọ́lọ́run bí ọlọ́run ni wọ́n kọjú sí wọ́n kọ̀yìn síbẹ̀ ẹni wọ́n wá yíjú gbogbo wa padà sódodo sí mọ́lẹ̀ sálùbáríkà òun lẹni tá à ń pè ní Muhammad bin Abdullah tọ́nà wọn bá ṣe ní olùpẹ̀kun àwọn ànábì ọlọ́run ọba òjíṣẹ́ ni látọ̀dọ̀ ọlọ́run ọba tó mú oríire ìgbẹ̀yìn ayérayé wa fún gbogbo ayé lápapọ̀. èyí tẹ́ wò wá ní mo rò pé ń gbádùn àlàyé àwọn afáwa Sheikh Dr. Lukman Tefutu pẹ̀lú gbogbo bí wọ́n ti rọra ṣàlàyé tala nábì yìí ẹ wo bí wọ́n ti rọra júwe ànábì fún wa láàrin wọn bá àṣẹjú díẹ̀ gbogbo wa sì mọ ẹni tí wọ́n ń pè ní Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lọ́wọ́ fúnra ara rẹ̀ tó dá ọba tó ní gangan fún rẹ̀ kí ló pè é òjíṣẹ́ òjíṣẹ́ òjíṣẹ́ wọn wá lóhun lòjíṣẹ́ lọ́wọ́ tọ́lọ́run fi gbẹ̀yìn gbogbo ànábì ọlọ́run tọ́lọ́run ọba mi ránṣẹ́ sáyé áá ọlọ́run mọ́sà jẹ́ kí arí bàbá pẹ́ ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run ẹ wá dákun torí ọlọ́run ní abala abi tẹ́ dé tẹ́ sọ pé ànábì wa Muhammad lòjíṣẹ́ tó dé gbẹ̀yìn òun là ànábì ọlọ́run tọ́lọ́run ní kí ó parí gbogbo sí àwọn ànábì ọlọ́run àyà kan bẹnu alukur'an táwọn èèyàn máa tú ọlọ́run ò ní rán òjíṣẹ́ kan ilá abẹ́lẹ̀ sáà ní káwọn èyí àfi kó jẹ́rí ahọ́n àwọn èèyàn wọn lọ́lọ́run ọba fi rán wọn níṣẹ́ àwọn kan wá gbọ́ pé àná Muhammad ọmọ lárúbáwá ni lárúbáwá ni pé lárúbáwá nìkan ọlọ́run rán sí páwa Yorùbá náà lójíṣẹ́ tiwa ẹ̀yin lẹ́sìn láti nẹ́bùwá Muhammad lọ́lọ́run rán sí gbogbo ayé yìí bóò láti bóò láti fẹ́ bóò láti fẹ́ láti sáàrin yẹn. alhamdulilayi gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ náà Al-Qur'ani wípé àní gbòjíṣẹ́ kan dìde. Hmm illa bilisani kọbi bí kì bá ṣe pé èdè táwọn èèyàn rẹ̀ bá ń sọ òun ni a fi gbé dìde pé kó máa sọ kó máa bá wọn sọ̀rọ̀ àmọ́ lábẹ́ wípé ta là nẹ́bí ọlọ́run sallallahu alaihi wasallam lábẹ́ wípé ta ni òjíṣẹ́ ọlọ́run ọba hmm. ibẹ̀ láti ráyè wọlé síbẹ̀ òun ni pé àwọn tá a bá pè lánàbì oríṣiríṣi ni wọ́n hmm. àwọn míì ń bẹ tó jẹ́ sí pé a fún wọn níyọ̀ǹda wípé gba ọ̀nà tó máa fi gbà sí lọ́hùn palẹ̀mọ́ àwùjọ rẹ àwọn kan ń bọ̀ tá a padà gbé dìde àmọ́ wọ́n palẹ̀mọ́ inú ilé rẹ palẹ̀mọ́ àwùjọ rẹ kalẹ̀ máa ṣe lọ́n fúnra rẹ àwọn míì ń bẹ aran sí àwọn mọ̀lẹ́bí ẹ̀ hmm. so àmọ́ àwọn míì ń bẹ tó jẹ́ sí pé agbéṣẹ́ ńláńlá lé wọn lọ́wọ́ so kìí ṣe gbogbo àwọn nàbí yìí la fún ní rìsálà mẹ́sẹ̀gì hmm. àmọ́ àwọn ọlọ́run wọn ló ń kà nínú àwọn tọ́lọ́run wá fún Muhammad wa gẹ́gẹ́ bí kan tọ́nà ń bá wa sọ pé òun fi èdè ran àwọn èèyàn ń ṣe nítorí wípé a gbé e dìde láàrin wọn ẹni tó ń gbé dìde nísìn láàrin àwọn kan kọ́mọ wa fèdè míì bá wọn sọ̀rọ̀ báwo ni rìsáàlà yẹn ṣe fẹ́ yìntì kò ní yìntì so but èdè agbára tí ń bẹ nínú èdè ó lágbára jura wọn lọ so lọ́dọ̀ àwọn ní linguistics wọ́n gbà wípé tá a bá ń sọ̀rọ̀ nípa English language bó ṣe kẹnu tó bó ṣe fẹ̀ tó French language dọ́gbu ẹ̀ nínú literature níbi fífẹ̀ rẹ̀ Allah. ó dọ́bù english language literature ti ń bẹ nínú french language ó dọ́bù english language. Allah. bó ṣe wá dọ́bù rẹ̀ tóun náà nínú ọ̀dọ̀ àwọn ní french language náà bó ṣe dọ́bù ẹ̀ tó ti arabic language triple rẹ̀. masha allah. so ọlọ́run ọba ó rán ànábì sí gbogbo ayé nítorí pé òun ló wí bẹ́ẹ̀ náà alukurani ó ní wàá máa arsalnaka illa rahmatan lil alamin. ọlọ́run ní iṣẹ́ tá a gbé fún wọn náà. No kìí ṣe iṣẹ́ abẹ́lé universal message la fún ọ hmm, hmm. ilẹ̀ aramẹ́tẹ̀ẹ̀dì alami universal message la fún ọ hmm. gbogbo ayé la ní òjíṣẹ́ fún so iṣẹ́ òun gan kódà kìí ṣàárín àwọn èèyàn nìkan iṣẹ́ tí ó dọ́dọ́ àlìjánu ni. masha allah kul uhiya ilayya anna ustama'a nafarun min al-jinn. so iṣẹ́ oh. òun ó dọ́dọ́ àlìjánu ó dọ́dọ̀ gbogbo àgbáńlá ayé káàkiri ọlọ́run wa mọ̀ọ́mọ̀ yọ èdè lárúbáwá láti fi ran pẹ̀lú dì so tọ́lọ́n bá sọ pé èdè àwọn ìjọ ló fi ràn nítorí pé àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ àkọ́lọ́ kò lè fèdè míì bá wọn sọ̀rọ̀ àmọ́ àwọn tọ́lọ́n bá fẹ́ gbé universal message fún oye yóò nídìí ẹni tó wá ga jù nù wọn lànà Muhammad sallallahu alaihi wa sallam bọ́lọ̀ ṣe wá gbé fún wọn ọlọ́run mọ̀ọ́mọ̀ ó ṣa èdè lárúbáwá ó ṣa alẹ́ṣà lọ́tọ̀ kí lójú ó rí ni pé òun ló ní wàhíìnà o latenzi lorabbil alamin masha allah baba. nazara bihi ruhul amin ala qalbika litakuna minal mundirin bilisani arabiyi mubin. allah. ọlọ́ni àwa la mọ gbogbo ayé. sẹ́ẹ̀rì kẹ́ẹ̀tì ẹ̀ tó tú àyà yẹn because àlàyé kan bẹ láàrin èdè lárúbáwá yẹn tí mo fẹ́ kẹ́ ẹ bá mi nawọ́ dí kẹ́ ẹ bá mi nawọ́ síbẹ̀ torí pé nínú àwọn tó kẹ́kọ̀ọ́ èdè lárúbáwá tó sì yanjú nílẹ̀ àfi arábìkì kọ́ ni àbáfiwé kọ́ léèwé ọ̀kan nìyí so mo sì fẹ́ káwọn yẹn jàǹfààní yẹn ló jẹ́ ká lọ ọbẹ̀ lénìí ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn nísìn gbogbo ẹni tí ẹ̀ ń wò wá àwọn afáwà Sheikh Lukman wọ́n sì wọ́n ń kàlẹ̀ wọn àti ìlọ torí pé afẹ́ ju ìtàlà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ògbó ọlọ́run tá a bá ráyè parí ìyẹn lẹ́nìí tó bá wá díjọ́ mẹ́jọ wọ́n wàá júwe fún wa àwọn ìwà ànábì àmú kan tó ṣe pàtàkì nú ẹ̀ láti fi bára ayé sọ̀rọ̀ wa Sheikh Lukman Dr. Lukman Stefutu tí àjọ nípa kíni nípa tani anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn abọ̀rọ̀ débi wípé anabiwa muhammad yìí òun lọ́lọ́wọ́ bá mi rán sí gbogbo àgbáńlá ayé pẹ̀lú èdè tó ga jù èdè tó pé jù tí ń ṣèdè lárúbáwá ẹlòmíì ọmọ wa bí rẹ̀ léèrè ní sí pé ah wá ìtẹ̀sẹ̀ sọ pé èdè lárúbáwá lédè tó pé jù torí àwọn afáà sàlàyé fún alẹ́ kan wípé bí èdè english bó ti kẹnu tó tá a bá lọ lè wọ̀n pẹ̀lú èdè french a rí pé èdè french pẹ̀lú àwọn literature tó wà nú ẹ̀ ó tún ga ju èdè english lọ tabatọ́ àwọn french náà a tún wá rí pé èdè lárúbáwá òun tún ga jù lọ kí ló wá sọ lárúbáwá dọ̀gá kí ló dé tí lárúbáwá fi jẹ́ èdè tó jásí wípé ó lágbára tó bẹ́ẹ̀ tó fi jásí pé òun lọ́lọ́run fi rán ànábì wa muhammad sallallahu alaihi wasallam nítorí pé ànábì fẹ́ jíṣẹ́ fún gbogbo ayé bàbá wa sheikh dr dr lukman èdè lárúbáwá mo fẹ́ ká yabẹ̀ díẹ̀ torí pé n tó jẹ́ kí n mú eléyìí wá kọ́tayọ pé àwọn kan bìlífì wípé anẹ́ Muhammad ṣe lárúbáwá lọ́rùn rán sí so yẹn nísìn ẹ rí i pé oríṣiríṣi nǹkan tẹ bá wo orí social media oríṣiríṣi ọ̀rọ̀ wọ̀nran wọ̀nran lẹ́ẹ̀mọ̀ gbọ́ kàtàkàtà kàtàkàtà lóríṣiríṣi tẹ́ẹ̀mọ̀ gbọ́ bí kì í bá ṣẹni tọ́lọ́ bá ní pé ó ti mọ̀nà látọ̀run wá tí ó ti islam rẹ̀ ọ̀dẹ̀ sheikh pẹ̀lú oríṣiríṣi nǹkan tá à ń gbọ́ lórí social media lásìkò tá a wà yìí ẹlòmíín fẹ́ lè sọ pé òun ò sí islam mọ́ a fẹ́ sọ pé ah yorùbá lòun o ẹ̀sìn àbáláyé yorùbá lòun wọ́n máa ṣe ẹgẹ́tẹ̀ so mo wá fẹ́ káyọ̀ yẹn lè mọ pàtàkì èdè lárúbáwá wọ́n lè mọ̀ kí lọ́sọ èdè lárúbáwá yẹn di gọ̀gá kí lọ́sọ di pàtàkì mo fẹ́ kẹ́ fún wa láwọn méjì mẹ́ta nípa èdè lárúbáwá. alhamdulilayi rabbil alamin èdè yẹn èèyàn rí wípé àṣàyàn èdè ni látọ̀dọ̀ ọlọ́run tó ní àṣàyàn èdè ni nítorí pé tí yóò bá se bó jẹ́ àṣàyàn èdè ọlọ́run ò ní jásí pé òun lọ́lọ́run fi mú al-mu'jizatul kubra wáfà náà Muhammad tó gbé tá a bá ń sọ̀rọ̀ nípa Islam n tó jẹ́ mírèkù tí ò sírú ẹ̀ tó wà nù Islam òun náà ní al-Qur'an so Qur'an yẹn òun ni gbogbo ọba mírèkù kódà àwọn ànábì ọlọ́run gbogbo ń tọ́lọ́run fún wọn ti ń jẹ́ mírèkù ọlọ́run wá pa gbogbo ẹ̀ pọ̀ sínú al ọlọ́run ní inna hadha lafi sufil ula sufi tá a fà nábì Musa èyí tá a fún ibrahima èyí tá a fún isa èyí tá a fún noah gbogbo ọlọ́run ni àwa la kó pọ̀ àwa kó jọ sínú alukurani nítorí pé òun la fẹ́ fi ṣe mọ̀ jísà gbẹ̀yìn tí ò ní sí ní tí ó tóbi lé pé yọ̀wá jùlọ so ntọ́lọ́n bá fẹ́ lò ní mọ̀ jísà ńláńlá àfi kó fèdè ńláńlá sọ̀kalẹ̀ so láti ṣiṣẹ́ èdè lárúbáwá láàyò wípé òun lọ́lọ́run fi sọ kùránì kalẹ̀ nítorí pé fúnra ara ọlọ́run ló tọ́jú tó tóbi sínú èdè lárúbáwá so kò èdè pọ̀ láyé tọ́lọ́ lè mú láti lè fi sọ kùránì kalẹ̀ tí ó sì yọnu àwọn àna àwọn pé òkè ìrẹ ló já nàbí gbẹ̀yìn bọ́tọ́ lọ́n nídìí tó fi mọ́ nàbí nínú ìran lárúbáwá àti nínú ìran kòrèṣì tó ti rí àti èdè tọ́lọ́wọ́n bá ṣà láṣà yẹn ọlọ́run wá ṣe èdè yẹn láyé nísìn àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ wọ́n ń ṣe research nípa wípé èdè wo ló ti pẹ́ jù lórí ilẹ̀ so ẹni tó máa ń béèrè pé báwo ni lárúbáwá yẹn jẹ́ yìí jẹ́ à ti lárúbáwá jẹ́ mẹ́wàá so nẹ́ẹ̀ni ní tí n bá ṣe mistake ní London so ní Oriental University so wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe research kan ní nǹkan bí ọdún mẹ́rin sí márùn-ún sẹ́yìn nísìnyí pé èdè wo ló pé jù lórí ilẹ̀ yìí lórí ilẹ̀ yìí lórí ilẹ̀ yìí èdè wo ló ti pẹ́ jù èdè wo ló wá pọ́síbù kó pẹ́ jù nínú ayé tí ó pẹ́ lórí ilẹ̀ yìí táwọn èèyàn ó sọ jù táyé ó fi yọ táyé ò bá ní jáyé mọ́ wàláhì lógàtò làrọ̀bíyà. Allah. èdè lárúbá ni research lọ̀rọ̀ tí mo ń sọ yìí so n tó lè google lórí íńtánẹ́ẹ̀tì ni so research àwọn ìmọ̀ ìmọ̀ fi rinlẹ̀ wípé èdè lárúbáwá òun ló ti wà ti pẹ́ njọ́ tí ayé ti ń bọ̀ èdè lárúbáwá ló ti pẹ́ jù lórí táwọn èèyàn ti ń sọ jù nípìnlẹ̀ lórí ilẹ̀ yìí so bó ti wá rí bó ti jẹ́ àṣẹ ìkànnì tọ́lọ́wọ́n bá tọ́jú pamọ́ ẹ̀yin náà orí gba níbi wàá Adam alayhi salatu wa salam so ká gbàgbé ń gba gbogbo bí ibi àdìjẹ́ náà lọ́wọ́ bá da sí kí àwọn àfa sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ àmọ́ níbo ni wọ́n ti kọ́kọ́ pàdé nígbà tó lọ ní bẹ́ẹ̀ ni ibi tù mí nìyà wàyí máa yà àtìyá nàkú mí ní hudaya wàmọ̀ tẹ́bi àhudaya fàlà khawfun alayhi wala hum yahzanun níbo náà ti kọ́kọ́ pàdé ńgbà wọ́n jáde nínú ọgbà àdìjẹ́ náà wọ́n rìn káàkiri wọ́n rìn káàkiri kò síbi wọ́n ti pàdé bí kì í bá ṣe ibi tá a mọ̀ sí Saudi lẹ́nìí ibẹ̀ là ń pè ní jábàlù àràfà so ibẹ̀ ni wọ́n ti wọ́wọ́ pàdé so ààyè kan ni tó yẹ pé fún ara ọlọ́wọ́n ọba ló ti ń jó ẹ̀ sísì tipẹ́ so lóòótọ́ èdè lárúbáwá tá à ń sọ nísìnyí kò í ṣe pé bóyá structure yẹn ló fi ń bọ̀ láti rẹ̀ but èdè lárúbáwá náà ni àrọ̀bíyà ni yàtọ̀ kí èdè yóò máa dàgbà sí yóò máa flexible sí yóò máa dàgbà sí ẹ̀hẹ́n so èdè lárúbáwá òun lè dì tó ti pẹ́ jù lórí ilẹ̀ òun sì lè dì tí ó pẹ́ jù lórí ilẹ̀ ẹ wá wojọ́ tọ́lọ́run ọba ti wá sọ wípé bilẹ̀ sanin àròbí iye mọ̀bí mo màmá ṣa èdè yẹn lẹ́ṣà torí pé mo rí pé òun ló dáa jù ní gbogbo èdè ayé ẹ wojọ́ tọ́lọ́run ti sọ more than one thousand four hundred years tó wá research ṣẹ̀ṣẹ̀ wá ń gbé e jáde nísìnyí pé òun náà lèdè tó pẹ́ jù láyé òun sì ní ó pẹ́ jù lórí ilẹ̀ ayé so èdè lárúbáwá yẹn kì í ṣèdè lásán fúnra ara ọlọ́run ọba lọ́mọ̀ọ́mọ̀ lọ́ṣà aláṣàyàn sọtọ́nà bá tún wá fi sọ Kùránì kalẹ̀ nítorí pé àwọn ẹ̀ṣà ẹ̀ṣà lílo ọ̀rọ̀ ẹ̀ṣà yẹn lo ọ̀rọ̀ ó pọ̀ nu èdè lárúbá tí ò sí inú èdè míì lọ́nà wo ẹ̀yin ẹ̀wòrú mẹ́sẹ̀jì tọ́lọ̀ ń bá ọ̀rọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam abáwo mẹ́sẹ̀jì tọ́lọ̀ ń bá fún ànábì á rí i pé gbòógì rẹ̀ ọlọ́run bá parí ẹ̀ sára mẹ́ta. Masha Allah. gbogbo mẹ́sẹ̀jì tọ́lọ̀ ń fún ànábì láyé gbòógì rẹ̀ ọlọ́run parí ẹ̀ sára nǹkan mẹ́ta. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ẹni tí ó bá jíṣẹ́ fáwọn èèyàn gbọ́dọ̀ jólódò ọlọ́run wa ní èrè ànábì lọ kọ́ mọ̀. ìmọ̀ ni ọ̀kọ̀ọ̀kọ̀ ṣáájú. ìmọ̀ ni ọ̀ṣáájú àwọn ọlọ́run bá ṣe tán àti kọ́ hmm. so ti sàn tó gba ànábì ní kí ni n ṣe ọlọ́run ní ikra bismi rabbika alladhi khalaq ìmọ̀ ni kí ló tọ́lọ́run ọba ò sọ pé ó lò hmm. nígbà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ ọmọ hmm. ìtumọ̀ ẹ̀ ni wípé ọlọ́run máa máa ṣa ẹ̀ kẹ́límà kọ̀ráà ó ṣàáyàn ikra sanukure uka fẹ́rẹ̀ tán sa tọ́lọ́n bá lo utlu ah, níbẹ̀ yẹn tẹ́tẹ̀bí ń Qur'an fún mọ́ iná àrí rẹ̀ báyà bọ́lọ́n bá lo utlu níbẹ̀ yẹn utlu àjásí gbé ń sọ̀rọ̀ tilawatul Qur'an lásán bá ti hmm. jọ fi spiritualism Qur'an lọ́wọ́n bá ń sọ mẹ́ àmọ́ rárá ni tọ́lọ́n bá ń sọ mẹ́ kọ́ràn gbogbo ìmọ̀ láyé lọ́lọ́ ní àwa hmm. gbogbo tó bá ti jẹ́ ìmọ̀ ọlọ́run bá pe gbogbo mùsùlùmí ayé sí wípé ìmọ̀ ṣé mọ̀ lélẹ̀ ẹ̀wà bọ́ ọ bá wa wá tán ọ wá ló da èwo ni ọ̀dà ń bẹ àmọ́ ìmọ̀ hmm. mùsùlùmí ò gbọ́dọ̀ ìmọ̀ náà la fi mọ̀ èyí tó da àti tí ò da láti tí ò ní mọ̀ ò lè mọ̀. mùsùlùmí ò gbọ́dọ̀ jọ́ ta mọ̀ ìmọ̀ ni mọ́ ọmọ ẹ jẹ́ hmm. ọlọ́run fi sọ pé ìkra ni òfin sọ pé bẹ́ẹ̀ sì ni kọ̀rá ọkà hmm. tàlá ọkà náà ni kílé tọ́nà wa lo tulu síbẹ̀ yẹn ìtorí pé àṣàyàn lo ọ̀rọ̀ ń bẹ ní èdè lárúbáwá mẹ́sẹ̀gì àkọ́kọ́ tó lọ gbé lànà ìbí lọ́wọ́ nìyẹn ìmọ̀ ni o àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọlọ́run wa sọ yìí pé ya ayyuhal mudaththir qum fa andhir wa rabbaka fakabbir wa siyabaka fatahhir so àdáwà nìyẹn àdáwà ẹ wo sájà yìí ibi tí tó tẹ̀lé náà so dáwà ni ìrẹ muhammed bọ́ ọba ti ní mọ̀tán wàá pé àwọn èèyàn wa andhir ashiratakal aqrabin fasda' bima tu'mar dáwà ni qum fa andhir káwọn èèyàn nílọ ẹ rí i pé ọlọ́run bá lo dáwà yẹn ó wá lo kẹ́lìmọ̀ kìíyà hmm. kum fa andel, kum fa andir ọlọ́run ọbọ̀ yìí sọ pé iziab fa andir ah, ah, ah, kum fa andel, ntọ́ ọba fẹ́ sọ fáwọn èèyàn ó dúró tì ní o ẹni tí ọba pèpè sójú ọ̀nà tọ́lọ́run ọba ntọ́ ń sọ wọn àfi kó dúró tì ọ́ takú tì. bó o ti ń sọ kọ́ ọmọ wù níwà wọ́n mọ rí ntọ́ ń sọ yín lára ẹ̀. wọ́n mọ rí lára ẹ̀ nínú ìwà rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìrìn rẹ̀ nínú ìṣesí ìdè gbogbo àfi kó dúró tì. Mm so èdè yẹn èyí ṣèdè lásán àṣàlò ọ̀rọ̀ ń bẹ nú ẹ̀ ẹ̀rí kò dìbìjì wọn so ẹlẹ́ẹ̀kẹta dáwà ń bẹ̀ wá ni wípé má ti torí pé ọ̀fẹ́ ọ̀fẹ́ wo orí olórí káwòdì wá gbé tiẹ̀ lọ gbogbo ń téèyàn bá ń ṣe nínú ẹ̀sìn òun sọ dáadáa fún yàn òun wí dáadáa fáwọn èèyàn ìwọ náà má gbàgbé ọ̀nà tí ìwọ náà àfi kó má communicate pẹ̀lú àtọ́lọ́wọ́n bá rẹ̀ yá ayọ́ al-muzammil قم الليل إلا قليلا نصفه وانقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا ترتيلا ó tún lè Ọlọ́run bá lò ń bẹ̀ wọ́n. ti spiritual yẹn spiritual yẹn àṣà lọ. so èdè yẹn èdè àṣà ló ní tọ́lọ́wọ́n bá mọ̀ọ́mọ̀ ṣàlẹ́ ṣà hmm. kò sírú èdè míì tó nírú gbogbo tá à ń sọ yìí. bó bá wà ní kò tó ti lárúbáwá. Masha Allah ọlọ́mọ sàjárí yín pẹ́ ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run wàlá la ilaha illallah ah wàlá ìmọ̀ ẹnu wọn bá ń tà àti ẹ̀sọ́ yìí mo gbádùn ẹ̀ púpọ̀ torí pé kí ni ẹ fún wa ní analysis lórí èdè lárúbáwá kí ẹ lè wá mọ pàtàkì èdè lárúbáwá yìí ẹ rí i pé vaasi kan bẹ nínú bíbélì nínú ẹnu bíbélì Sevaniah chapter three verse nine bíbélì ni pé yóò sì ṣe èmi yóò yí èdè mímọ́ kan sí àwọn ènìyàn tí gbogbo èèyàn máa fi èdè ẹyọ kan sin ọlọ́run èdè ẹyọ kan táwọn fi sin ọlọ́run yẹn náà òun náà lè dé lárúbáwá lọ́fà tí ìmọ̀ ìgbà sọ pé wàhálà dọ̀ọ̀lì náà mọ́sálásí àti Ìgbò àtàwùsá àti Yorùbá gbogbo alá sọ pé àmì tọ́ra gbọ́n tó wí tó bá ní Allahu Akbar gbogbo aládàá lóhùn Allahu Akbar èdèlèdè lárúbáwá àṣẹ́dẹ̀ tọ́lọ̀ fi ránṣẹ́ sí gbogbo ayé ni ìwọ́ tó ti kọ́ lọ ọkọ bó o sì kọ́ náà ṣe Islam kó lè bá a mọ́ Ọlọ́run ó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan adúgbò ẹ̀kọ́ lọ́wọ́ yín ọlọ́mọ́sàbà sanyín lẹ́sàn ọlá nàbí lọ́dọ̀ ọlọ́pọ̀ náà gbọ́dọ̀ sọ àlọ́jọ́ mẹ́jọ àtún padà bọ̀ àtúnjọ ṣètò náà ní pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run tó dáa fẹ́ sọ tala nàbí wa Muhammad gan fún rẹ̀ ẹ ti júwe ànábì fún wa o ṣùgbọ́n a fẹ́ múnú wa nàbí káwa fi báyé sọ̀rọ̀ ṣùgbọ́n fàǹfààní gbogbo àwọn tí wọ́n bá fẹ́ bá yín sọ̀rọ̀ lórí social media ṣe wà ń bẹ̀ bí kí ni wọ́n lè lọ. Ah, Lukman Sodiq Lukman Sodiq Tefutu

and uh, one company àtijọ́ láì àjọsọpọ̀ nípa pé àwọn ìjọba fẹ́ lọ sí umura tí wọ́n bá ti rí mi àwọn adé umura lásìkò àtàlẹ́ inshallah ẹni tẹ́ bá dẹ̀ fẹ́ gbé polówó ọjà wá fún wa lórí ètò yìí náà tẹ́ máa bọ̀ wá ẹ pẹ̀lú sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi zero eight zero two three zero eight six ẹ dákun torí ọlọ́run nọ́mbà mi tí mò ń filẹ̀ yìí fún àǹfààní àwọn tó bá fẹ́ gbé polówó ọjà fún wa ni ìfilẹ̀ torí káwọn èèyàn máa dàmí láàmú àwọn èèyàn ń dàmí láàmú pé ẹ dákun ẹ bùn wá lówó ẹ dákun ẹ̀ tí ì jẹun àwa náà gan à ni wá à ni wá ẹ ọlọ́run ó gbogbo wa o ọlọ́run ó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa ọlànàbìlẹ ọlọ́run ní fi wá sílẹ̀ orúkọ mi ní alhaji abdulkari yusuf ọba ọwọ́ àdúrà jọ́mẹ́jọ láti máa pàdé lórí ètò yìí kan náà tá a ní alhikima ma asalam wa ilal liqa.